àwọn tí wọ́n gbé tí wọ́n gbé gáàdì sókè yìí síta nìsín wọn ọlọ́ọ̀dọ̀ oníṣẹ̀ṣe wọ́n fẹ́ bàbá Ògbómọ̀ṣọ́ jẹ́ ni. nítorí bá mú èèyàn tó fi kúrò nínú pásítọ̀ tó lóun fẹ́ di ọba ó yẹ kó mọ̀ wípé ìṣẹ̀ṣe lòun ṣe kéne o lòun ti padà sí so ohun àtijọ́ yóò ṣe kéne o yóò kọjá lọ. àwọn ọmọ tiwọn tí àwọn náà ló kọ ní tí wọ́n fẹ́ joyè tọ́bájọ́ ọmọ wọn kan ni wọ́n mú ṣé wọ́n fàlébù kan. mo jìjẹ ẹ̀sìn ní Ògbómọ̀ṣọ́ so àwọn tí wọ́n sọ wípé ọ̀rọ̀ ẹlẹ́sìn mẹ̀sìn ni kì í sọ lọ́dún ẹ̀sìn mẹ̀sìn o àwọn mùsùlùmí náà ń ṣe amukun mẹ́kọ o. ọ̀rọ̀ nípa awuyewuye tó rọ̀ mọ́ ipò Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti ọmọọba Fọlábí Ghandi Láoyè tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde rẹ̀ wípé òun ni adé ọba tọ́ sí. BBC Yorùbá kàn sáwọn igun tọ́rọ̀ náà kàn nínú mọ̀lẹ́bí Láoyè. abá àràbà ìlú Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì làwọn aṣojú ọmọ ìlú náà kò gbẹ́yìn. èmi ni olórí ẹbí ìdílé Láoyè tí mo sì ń darí gbogbo ìdílé láòyè wọ́n gàjí wà ṣùgbọ́n èmi lórí ẹbí mo wá ń gbẹnu sọ fún gbogbo ìdílé wípé èmi lórí ẹbí Alhaji Garba Lawal Tẹ́wọ́bọlá Ọláoyè tí gbogbo èèyàn mọ̀ sí Kashima fọ́ọ̀mù tí gbogbo ilé tí a ṣe tí a tẹ̀ àti ó ti tán àti close fọ́ọ̀mù tí ọ̀sẹ̀ nìkan tó lè gba fọ́ọ̀mù mọ́ Magaji yìí tó jáde nílé àwọn Gandhi ó wá lọ tẹ fọ́ọ̀mù lọ́wọ́ ara rẹ̀ léè tí sẹ́kítì ìdílé tó yẹ kó sáyẹn rẹ̀ kó sáyẹn kéèrí bí ti sọ ẹ̀. nígbà tá a ta fọ́ọ̀mù wọn kò tún ní ká sí Gandhi sì wálé nígbà yẹn ó wálé ní ogójì ọjọ́ bàbá nígbà wọn bí tẹ́lẹ̀ ó lóun ò ní interest nígbà tó lóun ò ní interest gbogbo wa dán ló bá padà sí US nígbà wọ́n padà sí US tó dé tó tún dọ̀nà ló bá wá ní òun interest tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò mọ ibi ó belong sí àwọn èèyàn náà wọ́n sọ fún pé ibi tó belong sí níbi ilé yìí ní ìwà ẹ̀yìn ni a sọ fún un nígbà wọ́n sọ fún un tó wá ní òun náà ní interest láti ra fọ́ọ̀mù but then fọ́ọ̀mù ti close gbogbo ilé ti gbà pé kí fọ́ọ̀mù close wọ́n sì the close fọ́ọ̀mù àti close fọ́ọ̀mù ní bàbá Màgàjí bẹ́ńdà pé ọmọ wá láti inú ilé kan náà lẹ́yìn ọ̀rẹ́yìn bàbá Màgàjí àwa lọ print a form on his own without the knowledge of the family without, without the, my conscience kò sọ nǹkan kan fún mi ó di pé ń dá nǹkan rẹ̀ tí ó ti mú secretary mi gbé fọ́ọ̀mù tó bá close bí ọba close ṣèbí ńgbà táwọn ọmọ ọba bá dé tí wọn bá láwọn fẹ́ gba fọ́ọ̀mù tí wọn fẹ́ forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọba ṣé èmi ní sọ pé kí wọn má forúkọ lẹ̀ ńgbà tá a tó dé họ́ọ̀lù láì gba fọ́ọ̀mù láì gba nǹkan kan àwọn méjì tó forúkọ sílẹ̀ ńbẹ̀ tí àwọn council gan ti witness ẹ̀ pé àwọn méjì yìí o ẹ̀jẹ̀ wọn forúkọ lẹ̀ ṣe èmi náà mo tó ṣe yín inú twenty five èèyàn bí Fọlá bí ọgbà fọ́ọ̀mù bí ọgbà nkankan alẹ́ nìkan ṣoṣo ni wọ́n mú un. Ghandi bá sọ pé túláàsì òun ó du yìí o ò lè jẹ oyè onígọ́ọ̀lù lọ́rùn òun nìkan ò lè dáhùn dú gọ́ọ̀lù lọ́rùn àwọn tìǹà àwọn náà ní gọ́ọ̀lù lọ́rùn àwọn pé kí àwọn náà wá jẹ oyè so ẹjọ́ méjèèjì ti bẹ court up till now ránṣẹ́ fi judgement sí third and twelve october. kìsìpá náà ti lọ́mọ iye àti lọ́mọ iye wálẹ̀ ṣùgbọ́n òfin ilé ẹjọ́ làwọn afọ gbọ́dọ̀ tẹ̀lé àfẹsẹ̀ gọ́fìnà yìí rárá àmọ́ páwọn ayé ni ẹ̀ dà láàmú tọrọ sọ ọ ti sọ tẹ́lẹ̀ yìí pé ní tí ó da ìdílé rú tí ó dàlú kan rú òun ọ̀fẹ́ òun ò sì fẹ́ ọba tí wọ́n jẹ tí wọ́n yọ eléyìí wọn à ń sọ fún ìjọba pé wọ́n mọ̀ táì wọ́n fi jẹ oyè kìí ṣe ọmọ iye gidi fún ìlú Ògbómọ̀ṣọ́. bí àwọn bàbá wa ṣe é ṣe láyé john láàbì àwa la lẹ́tọ̀ọ́ nígbà tá a bá ṣe tán láàgbé àwọn oníṣẹ̀ṣe wa wọ́n bá ní dáfá tí wọ́n bá bá ní dáfá tán ìjẹun bá ẹni tí ọba bá mú àwa mú lọ àwa láà mú lọ sọ́dọ̀ àwọn á tún pé wọ́n mú lọ sọ́dọ̀ àwọn afọbajẹ. bí ìdílé bá fẹ́ yan ọmọ yè oyè yìí tá a bá yan tá a yan á gbé lọ fáwọn oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe ni ó àpúrúfù ní tá a bá gbé lọ ọ̀dọ̀ wọn ó ti yẹ yìí àwọn tí wọ́n gbé tí wọ́n gbé gáàdì sókè yìí síta nìsín wọ́n lọ ọ̀dọ̀ oníṣẹ̀ṣe wọ́n fẹ́ bàbá Ògbómọ̀ṣọ́ jẹ́ ni níwọ̀n bá àgbọ́tà sí ń bẹ láyé àfẹ́ bá ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ sílẹ̀ de àwọn ọmọ wa. tí ọba bá wájà ẹlòmíì náà ni ó gòrí ìtẹ̀ nínú ìdílé ọba tí ń bá ń jọba tí ọba kàn àwọn ni wọ́n fa ọmọ yìí kalẹ̀ wọ́n lè jẹ́ mẹ́ta wọ́n lè jẹ́ mẹ́rin wọ́n lè pógún wọ́n lè tó igba tí wọ́n bá fà kalẹ̀ nínú ìdílé wọ́n ó ké sáwọn afọbajẹ pé àwọn tí a rí nì àwọn afọbajẹ àwọn ni wọ́n kàn sọ́tà wa tá a jẹ́ àràbà ìlú pé àwọn tí wọ́n mú wá nì láti yẹ̀ wọ́n wò ká wo ta ni ó dúró tiẹ̀ tó bá kún láti lò. ẹ jẹ́ kí ẹni tó lòun ó béèrè lọ́wọ́ fáwọn ẹ jẹ́ kó sọ gbangba kí gbogbo ayé ọ gbọ́ pé ìgbà tó yẹ wù mí Ajagungbádé tí ọ̀jẹ̀ sọ̀hún o Ifá ni ẹ fi mú ẹ jẹ́ á bẹ̀rẹ̀ mbẹ̀ nítòsí báwọn. ìgbà tí bàbá Lánipẹ̀kun tí ó jọ ẹ òye tí ọ̀jẹ̀ sọ̀hún 1944 wọ́n béèrè lọ wọn ifá wo ni wọ́n dá tí wọ́n fi mú un àwọn mọ̀lẹ́bí ni wọ́n ó jókòó ẹni tó bá kù lágbàá lé inú àwọn ọmọ tí bàbá yẹn bí òun ni wọ́n fà kalẹ̀ tí wọ́n fi joyè fún èdè yìí ńgbà náà irú ẹ̀ làwa náà sì ṣe inú pálọ̀ mi bí ni wọ́n ti ń ṣèpàdé. àwa retí retí pé wọ́n fẹ́ẹ́ dé ṣùgbọ́n àpadà gbọ́ nǹkan kan nǹkan tá a rí ni wípé ọwọ́ ìjọba òun náà ni wọ́n fi jẹ ọ̀rọ̀ náà nípa wípé gbogbo wa la mọ̀ pé gbogbo wa náà la wà lábẹ́ òfin òfin tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ẹ̀ṣẹ̀ tó ń àtúnṣe rẹ̀ ṣe gómìnà ó ní àṣẹ láti fi ẹni tó bá wù sí orí ipò so àpadà gbọ́ wípé ọmọ ọba Ghandi Ọláoyè òun náà ni wọ́n mú gẹ́gẹ́ bí ọba ìlú Ògbómọ̀ṣọ́ tí gómìnà fi òun tẹ̀tẹ̀ gẹ́gẹ́ bí ọba lógbómọ̀ṣọ́ nípa wípé pásítọ̀ tàbí oníwàásù ńlọ́jọba àfaramọ́ ṣùgbọ́n gbogbo ẹni yòówù tó bá jẹ ìjọba ló fi jẹ ní o àwa náà la fi jẹ ní o tó bá ti lè gbà wípé òun ó ṣẹ̀ṣẹ̀ ṣe àwa ò ní takò nítorí ìṣẹ̀ṣe ló bí gbogbo ẹ̀sìn yòókù àti mùsùlùmí àti kìrìsìtíẹ́nì inú ìṣẹ̀ṣe ni wọ́n ti jáde wá Ṣọ̀ún àkọ́kọ́ oníṣẹ̀ṣe ni sọ̀hún ẹ̀kejì oníṣẹ̀ṣe ni sọ̀hún ìkẹta oníṣẹ̀ṣe ni nígbà tó di wípé ọ̀làjú ẹ̀sìn ọwọ́ ìlú ni kálukú tó ẹ̀sẹ̀ ń gba ibi àwọn ẹ̀sìn yẹn lọ so rúùtù wọn inú ìṣẹ̀ṣe ni ńlọ́wà ipò yẹn sì ti kọjá ntẹ́nìkan ọ̀jẹ tí ó sọ wípé nítorí kóun jẹ́ pásítọ̀ òun ò ní ṣẹ̀sìn ìbílẹ̀ torí ó ní tí wọ́n ń ṣe kí wọ́n tó dépò ọba tí a bá dáfá tá a dá nǹkan kan ọba ọ̀sà wọ̀pẹ̀bí tí ọba sì wọ̀pẹ̀bí ó ní tá a ṣe ń bẹ̀ gbogbo àwọn nǹkan yìí ni a gbọ́dọ̀ ní láti ṣe. tí kábíyèsí ọba wọ pè bí e, kèé sòòsà ní pè bí n tí a ń pè ní pèbí ṣe ń sòtọ́ ọ̀rọ̀ fún yín tá a bá fi sínú yàrá ìtọ́ba lọ́jọ́ méje ń bẹ̀ á máa kọ́ bí wọ́n á ṣe ń ṣe ọba ni ni wọ́n ń pè ní pèbí kò ní èyí sòòsà kankan ń bẹ̀ tọ́ ọba dórí àléfà o tí àwọn eléégún bá fẹ́ ṣe eégún o gbà wọ́n láàyè kí wọ́n ṣe eégún wọn o tí wọ́n bá fẹ́ ṣe ọdún ìbílẹ̀ o gbà wọ́n láàyè kí wọ́n ṣe é o. orí ọ̀fẹ́ kéèyàn máa ṣẹ̀sìn kan wà orí ọ̀fẹ́ kéèyàn sì di lọ́la kéèyàn sọ pé ẹ̀sìn yẹn o mi ò ṣe mọ́ ọ wà láti bọ́ sínú ẹ̀sìn mi ntọ́ bá mú èèyàn tó fi kúrò nínú pásítọ̀ tó lóun fẹ́ di ọba ó yẹ kó mọ̀ wípé ìṣẹ̀sìn lòun ṣe kéne o lòun ti padà sí so ohun àtijọ́ yóò ṣe kéne o yóò kọjá lọ níwọ̀n bá àgbà tí wọ́n bá ti gbà bẹ́ẹ̀ àti ìrísọ̀hún kankan tá a lè kà lógbòmọ̀ṣọ́ tó gbéṣẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn wọn àmọ́ ńgbà tí wọ́n dé ipò ọba àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹ̀sìn ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣe kíni o ò ní wọ́n gbà láàyè ẹni tí ó jọba tí ó dádé torí kìí ṣe adé kìí sì ṣe adé Mẹ́kà adé ìṣẹ̀ǹbáyé ni ẹni tí ó jọba tí ó dádé ìṣẹ̀ǹbáyé ó di dandan kó ṣèṣẹ̀ sí. ṣé rí ilé Láoyè ilé tí mọ̀lẹ́bí rẹ̀ gbòòrò ni tá a bá bẹ̀rẹ̀ sí ka ayọ̀ àrá kọ̀ọ̀kan ó tó mẹ́wàá torí lè la òye ilé ẹyọ kan ni ṣùgbọ́n àwọn yàrá tí wọ́n gbé ìyá wa níyàwó sí ó tó mẹ́wàá àwọn ọmọ tí wọ́n forúkọ sílẹ̀ wọ́n jẹ́ twenty five ṣẹ́rí pàpọ̀ dáadáa nínú twenty five wọ́n sì mú Àfọlábí a sì sẹ́ndì orúkọ rẹ̀ láti Ògbómọ̀ṣọ́ a sẹ́ndì ẹ̀ lọ sí gbòòrò Ìbàdàn àwọn ọmọ tiwọn tí àwọn náà ló kọ ní tí wọ́n fẹ́ joyè tọ́bájọ́ ọmọ wọn kan ni wọ́n mú ṣé wọ́n fàlébù kàn án gbogbo létà sì ń wí yìí kò sẹ́nìkan tó lè bú bàbá ara wọn pé lágbájá yóò bá bàbá rẹ̀ kò só ń tọ̀hún ọmọ bàbá kan náà ni gbogbo wa àmọ́ búyà ara wa o ṣùgbọ́n tó jẹ́ ti bàbá kò sí ń tọ́jọ́ nù gbogbo àwa tá à ń bá tiẹ̀ ní ẹ̀hónú kan àbẹ́ eh, míì gbogbo wa ká lọ pa gbogbo èyún tì ká fara mọ́ nǹkan tí ọlọ́run ti wí adúpẹ́ lọ́wọ́ mákindé púpọ̀ gbà the governor of Oyo state ó kù sùúrù ọkàn rẹ̀ ó balẹ̀. àwọn kan lọ́rọ̀ ẹ̀sìn mo èmi ò rò mo ń purọ́ mọ́ wọn ni o nítorí pé yóò wá ṣèjọ́rọ̀ ẹ̀sìn bàbá tó gbéṣẹ̀ ó lò forty eight years and he's a muslim àwa máa ṣe pé gbogbo àwọn tí tí wọ́n ń bẹ nínú òdílé wọn a máa ṣe wípé amọ̀kọ mẹ́kọ ni wọ́n ni wípé ara àwọn lẹni tó lo forty eight years wọ́n wà pé dandan dandan dandan dandan kí muslim kó tún wọ́n ń kúrò ọmọ wọn ni o kò jẹ́ jẹ́ àwọn náà èmi ọ̀gbọ́njú mọ̀ pé Ògbómọ̀ṣọ́ wọ́n ń jíjẹ ẹ̀sìn mo jíjẹ ẹ̀sìn ní Ògbómọ̀ṣọ́ so àwọn tí wọ́n sọ wípé ọ̀rọ̀ ẹlẹ́sìn mẹ̀sìn ni kì í sọ lọ́rọ̀ ẹ̀sìn mẹ̀sìn o àwọn mùsùlùmí náà wọ́n ṣe amọ̀kan mẹ́kọ o wọ́n mọ̀ pé bàbá tó gbéṣẹ́ forty eight years ló lò ṣe mọ̀ pọ́dún méjì yìí náà a ti bàbá ni pé fifty years lẹ́yìn fifty years so tẹ́lẹ̀sìn mi ìbá wa dé bẹ́ẹ̀ àwọn muslim rọ wọn kúrò ọmọ wọn ni kò jẹ́ rí bẹ́ẹ̀. àwọn afọbajẹ ti fi ọmọọba Ghandi jẹ Ṣọ̀ún ilé Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ kẹjọ oṣù kẹsànán ọdún yìí bó tilẹ̀ jẹ́ wípé ṣáájú ni àṣẹ ilé ẹjọ́ ti ní ẹnikẹ́ni kò lẹ́tọ̀ọ́ láti fún ọlọ́pàá àṣẹ gẹ́gẹ́ bí ọba